أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوتع الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أفو الله أن نجبه أنت رأيكياتي قفال فالفاوة قا ألفاوى ألشكاوى aṣíwájú wa nabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kuma bá nábi látàwọn aláàrí rẹ̀ tàwọn sọ̀fábà rẹ̀ ẹ̀mjẹ́lá wọn bá kó sánú àwọn náà ti dáwọn òbí wa àtàwọn àlùfáàwà àtàwọn ọ̀gáwà gbogbo àwa jẹ́mọ́ ìlọ́kùnrin wa lóbìnrin lọ́kùnrin àti lẹ́gbà ọlọ́mọta fàánú ẹ̀yí wa kúta tàlkìyàmà eléyìí ni oṣù kejì 1442 lẹ́yìn náà muhammad sallallahu alaihi ìpínlẹ̀ ìkúnpọ̀nà ni mahafinu islam àwọn ẹwà islam ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala mọ́ yíwá kó dàgbò islam náà láíláí ọlá kùránù kẹrìm ọlọ́lá ìlẹ̀lọ́lá gbogbo tí ń jẹ́ ọkùnrin ọlọ́ọ̀bá ni à ń sọpọ́ fọ́lọ́ọ̀bá àwọn àfẹ́yìn fọ́lọ́ọ̀bá àwọn ọlọ́ọ̀bá àtìkìrà fún ọlọ́ọ̀bá àtìkìrà fún ọlọ́ọ̀bá asáde ọlọ́ọ̀bá kó ń bi àwọn ròyìnròyìn aburú ọkàn àtàwọn aṣẹ́wà tí ẹ̀sìn ìmọ̀nà kò tó lè ṣe mọ́nà ọlọ́mọta fi wá mọ̀nà tààrà ọlọ́ọ̀bá ló bá fi lẹ́sìn ní ṣìnà kò tó lè fi mọ̀nà ọlọ́mọta fi wá mọ̀nà ọlọ́ọ̀bá ni òjíṣẹ́ ni ìkẹ́ ọlọ́ọ̀bá wọn bá nábi náà rẹ̀ tàwọn sọ fọ́nbà rẹ̀ àmì ọlọ́ọ̀bá kó sanú àwa náà tàwọn òbí wa tàwọn alùfáà wa tàwọn ọ̀gá wa gbogbo àwa jẹ́ máa mú kí wọ́n عباد الله اي رب اتقوا الله واشكروا ولا نلغي الاسلام هو عصف القائلين ذكر الله ذكر الله اسلام بنا الله سبحانه اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم اسلام دينا mo sì yọ́nú sí ìdẹ̀ra mi bí mo ti sínú fún mo sì yọ́ sínú islam fún fún ilẹ̀kì nínú ẹwà islam náà ni kíkọ́ gbogbo ń tàbà ṣe nínú islam ń tọ́ka sí nípa pé ọlọ́run wí ẹ̀dẹ́bì wí sallallahu alaihi wasallam kò sí ìṣẹ́kà ọdún ni wọ́n náà ń ṣe yìí àwọn tó ti mùsùlùmí náà sọdún kí wọ́n á nìkan mú kẹ́lọ́ mi pé tọ́ àmìyàn tún bá gbọ́njẹ wá fún amúlùkù sábà nínú kí ẹjọ́ oúnjẹ christian àmọ́ oúnjẹ christmas ni ọ̀pọ̀ kí ẹjẹ ọdún christmas kìí sọ́nà christian ni ọdún wọn àwọn olóòtà ni àwọn roman gods ni wọ́n máa bọ ìṣàkóso tóbi jù ní rome ní ní títí five of december lóun tí wọ́n bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ wọ́n bí ọ̀jà wọ́n láti bí wọ́n ti sì bible ti bẹ̀rẹ̀ wọ́n lè parí ní ìfihàn ní revolution wọ́n ti fi hàn ọdún tí wọ́n ti sọ̀kọ́ christmas nílẹ̀ níbi wọn ọwá lòun sí bẹ́ẹ̀ fún òun náà wá ní kóun náà fi hòun bí sọ léyà nù ìbáná ló ń sọ̀rọ̀ àwẹ̀ nígbà tó wa náà tẹ́yìn náà kalẹ̀ kó sọ̀rọ̀ lé owó sọ́lì ní rọ́bì kíkà wọn har ìní sẹ́ni ẹ̀ka wọlé pẹ̀lú ọlọ́run kó bá a fẹ́ kí sọ aláró lẹ́gbẹ̀rẹ́ àtọ́ tú kuran tù kó ẹ gbẹ̀rẹ̀ fún ẹran léyà wọ́n fọ́ síbẹ̀ قولي فضلك إن فاتح لا يذكر من يحشى وتجمع العسكر فذكرني الأفلح من تزكى ذكر اسم ربه صلى الأفلح من تزكى أنت ما يبدأ الفطر أنت أدنون العاوير أما أنت الفطر وذكر كل ذكر وصلى كل كم هو عاوي آه، ابن كثير ni àrí kàtílé inú ẹwà ìsìlámù. Mo ṣe rẹ̀ ẹnu, ìṣẹ̀lẹ̀ kò sí kúrò ní ẹ̀sìn àwọn gan àwọn kan tó takò ní àwọn ẹ̀ máa tẹ́kọ̀ọ́ ayé lẹ́yìn ó ní wa ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala wọn afáwà mọ́tò bá sọ́lẹ̀ sọ́lẹ̀ ọlọ́ọ̀bà bábìlì islam ilé ìlú fi wáyé pé ẹ̀sìn kọlọ̀n fi hàn wáyé òun náà lẹ̀sìn islam òun náà ti ní ẹ̀sìn kọlọ̀n ní wọn mọ̀ lẹ́yìn náà láìlẹ́ onígbàlọ́ ẹ̀ lẹ́yìn náà lálẹ́kẹ̀ yá máa yọ́wà náà tọ́kù fún ọlọ́ọ̀bá mọ́yọ̀ anú àbò ìsìnkú ọlọ́ọ̀bá ìdákò fún ayàtà kẹrà nígbàmí nínú ẹwà ìsìlámù kò sí nǹkan náà ìfẹ́ sínú ìsìlámù kí wá tí lábẹ́ nǹkan tó wá òní ah, ilé ìbí dàní ilé ìbí dàní ẹ̀rẹ́ mi kò kà sí ẹnu kùrán àti nínú sọ́bìbì sẹ́lẹ̀ àti nínú àbúrẹ́ àwọn sọ̀hábà rí duwá bá àríwá jùmáyìn lókùbà sàwọn sàbẹ́rẹ́ sàrẹ́mọ́ àbẹ́rẹ́ ẹ̀mí islam kọ́ wáyé pé islam kọ́ lórí àwẹ̀ zaka irun nìkan àbí hajj ara o gbogbo ògbésí ayé wa ní islam gbogbo ògbésí ayé ma á fi ní islam an jẹ́ al-insan islam min hajj al-insan ọlọ́run gbé islam kan ní min hajj ní kìtò ògbésí ayé ni every aspect of life abimani akumani àtìyàwó ni gbogbo ata òkú ni ọbùkù wá kú ìgbésí kan nìkan láti dojú ẹ̀kọ́ lórí bí kàrí bá ti gbẹ́sẹ̀ àárẹ̀ rẹ̀ àlejò àrẹ dákẹ́ bẹ́ẹ̀ sí ara ọ gbogbo ẹ̀ ní islam lọ́nà kúkú ìgbà sọ́láàtì wà nùsùkè wà màṣẹ́yà wà màmáàtì لله رب العالمين لا شريك له بذلك أمرت أن أول المسلمين إن صلاتي أقول إيروم بذلك ونسخي عشان دي موندو موجه ومحيايا التميمي وماماتي بكو ميغامي ونسبني ونسبني واو بالله رب العالمين طلبا لا شريك لا تلومي لي طلبا مسكيت ودتلي لا شريك بذلك أمرت وأنا أول المسلمين إليه نقبل سهل إليه نادني انتما مجيك النوم في قد سلفة أنا نقبع نوم في سلفة لوبا إلى من الإسلام والله أوني باجلة ومحققون أوني باجلة كل عواتهم يسي مسلمين إنه وني ما ساينس وني ما جلي وإن كل علم نافع دين الدنيا وسياسة واكتساب أدل عليه القرآن بون تدع بون تدع كل محاسن نافع تلعبني ديني ودنيا تدعينا كالقيامة سياسي واكتسابي إتو فالكسني إتو إتو إلا قد دل عليه القرآن هذا القرآن تقول في البيت ìṣẹ́ ni ẹ̀ṣẹ́ yóò ṣe lánfà lẹ́mẹ́mú tí ó yóò kò kàlàbà yìí ọdúnkà وليس في شريعة الإسلام ما تحيبه لأقول هو سيجي كتشيري أبكالي انت أقليم فلا كاي من قصي gbogbo èyí máa ń fi lérí làákàì tó bá tó jìnà ní ṣíkú mahmoud alfika gómìnà ṣe mọ̀wòlá ọ̀rọ̀ kan fún wa nígbà pé ó ní ibùsùn àwọn kò sí islam àbúrágbá ibò ni àwọn kò sí islam wá ní nǹkan tí ń bí òun pẹ̀lú islam ni pé wọ́n tó kó gé olè ní ọwọ́ kí nǹkan mẹ́ta nínú ìlú islam wọ́n tó kó sí islam ó ní àwọn ní ọ̀rọ̀ àgbọ̀rẹ̀ ní kò dé ìgbé lọ rẹ̀ wọ́n ní ìgbà ni mo ti ti five years old wọ́n ní ọ̀rọ̀ ìfọ̀wà eight years old ní bẹ́ẹ̀ gbogbo ayé òfìsí gọ́ọ̀mẹ̀ntì wọ́n á fún ọ ní pẹ́ńsì àbí ní wọ́n fún ọ owó tó máa fún ọ bẹ́ẹ̀ rìtáyà wọ́n á fi kúlé wọ́n fi ra ọjà sínú ilé fi ra nǹkan sínú ilé gbàgbọ́ tó máa gbàgbọ́ yóò kú ọ̀sẹ̀ kù wọ́n á dánù gbèjà yẹn lọ lórí ìjọ kẹ̀nìkan wá dé wọ́n wá sọ ní ìjọba wà kó gbogbo ẹ̀ lọ gbogbo tàbá títí máa kílẹ̀ yìí lọ́wọ́ sí wá ah, sí ní kílà everything ó ní ọdún dèkì yálà ní ìtọ́sọ fáwọn àjọ ẹ̀rọ gbìyànjú kó rí pé islam tó wọ́n mú rọrùn tó kù wọ́n gé ọwọ́ ẹ̀ islam ní islam wọ̀ láì islam ti gbà ìgbà ìgbà ọ̀rọ̀ ìgbà bàbá tó kọ́kọ́ gba islam nínú agboolé wa kíkọ́ abúlé wọn nípa agbo islam wọ̀ láì wọ́n ti gbà àdúrà wọn náà kó bá àtúnwọ́n lẹ́sàn rí والله في أقول إنما في إما تشهد أقول السليمة بسيئته ونفعه وخلائه والسلام إسلام lórí kò sí nǹkan tó fi gbé kalẹ̀ tí ó sì nípa òdodo nípa déédéé nípa àǹfààní pé dáadáa ọ̀kan záàrí kí àwọn àmì kúlò àádùn gbogbo ní ṣẹlẹ̀ bàlẹ̀ dìkọ̀ rẹ̀ déédéé déédéé mà náà à ń ṣe ní ilà wà hùwà ṣarú lè xaarẹ̀ ṣẹlẹ̀ bàlẹ̀ nípa ẹ̀fìn kalẹ̀ àti kí ni yẹ ikú pàlà báyìí ìmá mu ti ọ̀kí kò pàlà báyìí ìmá mu ti dá ìgbà kò pàlà báyìí kò sí nǹkan láti ṣe náà bàlẹ̀ kẹsílẹ̀ ẹ̀kí náà yóò kò أحكام الإسلام قوى إيمانهم وإخلاصهم بتبادك فادا تبنيلا كاي تجمع طبيب تلا كان من عليك وهم أحكام الإسلام قوى إيمانه إيمان يوم الرسيني وإخلاصه تبني يعد وعندما يتعمل ما يدعو إليه هذا الدين أو يجد ويدعو إلى الفقار من أخلاق إلى أهود وإلى أداء الأمانة والإحسان إلى اليتيم والمساكين وحسن والدين وسيد الرحم وإكرام الضيف الله أكبر وطبعه وعمي وعتسي كريعي كانت كنسي انت بسيوة مكارم الأخلاق ìwàdáadáa sùúrù gbogbo ìdáàánú lójú ìtọ́jú bàbá ìsọ́kùn ẹbí ìgbà mú àmánà tẹ ìbẹ̀rù ọlọ́ọ̀bá ìgbàtọ́gbọ̀ orúkà àwọn aláìní wà fún ọbí ọ̀pálẹ̀dẹ́yìn ọmọ ọlọ́wọ́ ń bá wa sọ̀rọ̀ sí pé àwọn àfọ́ lè bí káyà ń gbogbo wà lójújọ ní ọkọ̀ iná láàyè àmúròbí àdìlúwọ̀l ìsẹ́n wọ ìta ìdòkúrùbà bóyá na ha an ilfura ṣáyé wọl múnkarwọl bàbí da ìdíkùn la'allakom ìbàkaro iná láàyè àmúròbí àdìlúwọ̀l sọ ayé da ìgbìmọ̀ ṣíṣe àti da pípù pàtàkì sínú sínú sí arábìnrin kan balẹ̀ nínú àwọn mazumi mazumi àníwàdí nínú àwọn ọlọ́wà ni ó dálé wọn ti gbé wá lé ẹjọ́ wọ́n kọ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ di ọwọ́ ọba bẹ̀rẹ̀ yẹn àwọn èèyàn rẹ̀ wá dìde ọ̀sẹ̀ ha ìgbìkọ̀ bí wa jẹ́ àwọn tá a ní kọlù ọkọ̀ bí wa jẹ́ kíláàsì wọn ni òsánà ọmọ àgbáyì ní àníbi ní fẹsẹ̀ jùlọ ọmọ sẹ́lẹ̀ sílẹ̀ wọ́n bá bí àníbi sẹ́lẹ̀ kó má bí ọ fún bu ọ aláṣẹ ìdúró gbogbo ọwọ́ rẹ̀ ìsánà nígbà tí wọ́n náà àníbi ní fẹ́ لو كان فاطمة بنت رسول صلى الله عليه وسلم قد قطعت يدها نبي مسامعة آه! تشفى من في حد من حدود الله تشفى في حد من حدود الله هو أسامة كما سكي كما مع مو مع سيلوبة سيلوبة لو كانت فاطمة بنت محمد فاطمة ما من بعد بعد بعد لا لا قطعت لا ما بيقول ودري ان الله يعمر بالعدل والإنسان كما في هذا وإيتاء ذو القربى كما سكن به وينهى عن الفحشاء إن تفويض الوبجاء والمنكر الجديد والساقه والباغي ويعظكم لعلكم تفكرون إليه وازي كلام بانتي فوين كلمة جمع رمضان àti ẹ̀sìn oríire lọ́nà tí wá sí ọlọ́mọ yóò akọ̀lù ìgbẹ̀sẹ̀ láyé. Ọlọ́run sí náà sọ àdé Sùfíà nínú sufiyana bí sufiyana kò bá islam lọ ìṣẹ̀lẹ̀ wọ́n ti tún ṣe ṣáàmù náà do àlébì kúta láti ibi màdínà lọ sáwọn ọba ọba ìlú ọwọ́ akọ́ta sí hekal hercules ọwọ́ gbọ́ pé mẹ́ta wọn ni mo ti kà ní àdébì ní ìlú Àwọn ọ̀gbọ̀n fi ṣẹ́fẹ̀, ìfẹ́sí ti fẹ̀, oníkùnkùn gbogbo àwọn tó wá tẹ̀lé láti gbogbo àwọn. Wọ́n ni tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ Mùhàmmadu ni wọ́n ní àwọn ọmọ ìgbìyànjú. Ẹni tẹ́lẹ̀ súnmọ́ jù, wọ́n ní àbúṣọ̀ sí àná, ọmọ agbólé wọn ni ìgbésẹ̀ àbú sùfíàn náà kò tí gba islam ara ń túnmù àbú sùfíàn gba islam ni àbú sùfíàn àwọn ní kójú kọwàjú ìṣàlù kójú kọwàjú ní ẹ̀yìn ẹ̀yìn kójú kọlẹ̀ yẹn rẹ̀ tí máa bèèrè àwọn questions bọ́ rẹ̀ kúrọ́ ẹ̀nàwó gbé ìrọ́lọ́pàá àbú sùfíàn rẹ̀yìn ó lè tí wọ́n lálọ́ jẹ tó kò lè tí wọ́n kúrọ́ lọ́kàdáwọ́ ni kò ní sọ̀rọ̀ nígbà tó ń tọ́ mà sùfíàn wa ní ọ ọdún tí wọ́n wọ́n máa gba ya àmúrùkùn nínú tí máa fàáyín láti tí máa fàáyín láti kẹfẹ́ tí a sì tí máa fàáyín tí ó kéré pé sábẹ́bí ọlọ́ọ̀bá ni tí ẹnì kẹ́kẹ́ rẹ̀ lábẹ́bí rí ọba rẹ̀ jẹ́ ọba rí ìgbésí gbogbo lẹ́yìn òsì mẹ́ọ̀ ni máa gba ya àmúrùkùn máa gba ya àmúrùkùn tí ó pé kí ni wọ́n ń fàáyín láti kẹfẹ́ sí Abu Sufyan ni yani Nabi sallam kala Abu Sufyan qultu yaqulu ibudullah wahdahu wa la tushriku bihi shay'an nítorí kan níbi fún mi àwọn ọmọ ìṣúná kan soso wọn ni irun pẹ̀lú ọlọ́wọ́ bá subhana wa ta'ala ìṣúrókò máa yẹ kólo àbá okùn àwọn bá wá sí báyìí àwọn àtìlẹ̀ ọlọ́wọ́ bá sí ní kí máa tẹ̀lé àwọn bá sí báyìí wọ́n àmúrò náà bí sọ́lá àti ní sọ́lá fẹ́ kábàá dínú dúró wọ́n sílẹ̀ kámà tó dúró wọ́n afáfà kámà kúrò wọ́n jẹ́ lókùn ní ìgbìmọ̀ wọ́n sílẹ̀ ó sì máa sọ̀kọ̀ ẹbí àbí ìgbìmọ̀ ẹn bá jà wọn tí ìbá sórí ojú ọwà ìbá tó lè gba ìṣòro tó bá kọ̀ọ̀ tẹ̀lé pàjá ti máa ṣe yìí ọlọ́ọ̀bù ọyọ̀ ọkùnrin àgùn islam náà ìlọ́mọ ẹ̀yà ìlọ́mọ ẹ̀yà islam ó ń kọ́ ìkọ́ àrí pé àgbìyànjú àti kọ́ islam náà yìí ní tó ń ṣe wá ní pé ọ̀pọ̀lọpọ̀ tó ń mùsùlùmí ní àgbọ̀ islam yìí mo máa fún àwọn kíkà àti wáyé pé kíkà àwọn èèyàn discover ẹ̀kọ́ ni kíkà ẹ̀kọ́ islam mo ní kí ọmọ bá ń tẹ́lẹ̀ máa gbé one plus one two two plus two four four plus four eight ṣé wọn kàn sọ wọn kàn kọrin kí ẹ kúrò sọ́ba rẹ̀ kí ẹ kàn sọ́ba ní one plus one two two two plus two two four four two five ṣé kò tún discover rẹ̀ fúnra rẹ̀ ẹ kí discover rẹ̀ kò tún méjì lọ one two one two wọ́n papọ̀ one two three four kò discover rẹ̀ fúnra rẹ̀ nù kò discover rẹ̀ fúnra rẹ̀ kò sí kò tún àwọn àti two two three four four four four four four lórí wọ́n discover islam wọláyé ló fi kí àwọn sàhábà ẹ̀lẹ́bí kí àwọn sàhábà discover islam wọ́n fi ń pa wọ́n báyìí wọ́n fi kóònù islam sùmẹ́yà ah, ah, wọ́n ní kóònù islam wọ́n fi kóònù islam wọ́n fi gbọ́ wọ́n fi lẹ́nu rárá o wọ́n fi pa obìnrin yẹn wọ́n kọ́ bá akẹ́kọ̀ọ́ bá bẹ́ẹ̀ wọ́n mi islam wọ́n ní màmá ní kó ó ń kọ́ ọ́ ìgbà náà dúró lọ máàsìkò gbogbo wa fi ń fọ́ àti ọkùnrin ní ẹni obìnrin ní ẹni ọmọdé ní àgbàlagbà ní olówó ní tálíkà ní kò rẹ̀ ṣeéṣe kí wọ́n fún fún àwọn àṣìṣẹ́ sí ẹ̀tún àwọn àṣọ̀kọ̀yà nínú Islam tó àwọn kéré ọmọbìnrin kan Islam orí Islam ẹ̀sìn sọ pé Yorùbá sọ pé ìmọ̀lólà dínì ni àwọn ògbé fàṣẹríà fẹ Islam ìdẹ́kọ̀ ìdásílẹ̀ yìí wọ́n lọ́kọ̀ọ̀lẹ̀ ṣẹríà ń fi àkókò قل وابتغي فيما اتاك الله الدار الآخرة ولا تنسى نصيبك من الدنيا واحسن أحسن الله إليك الله سبحانه الله تبي تقلص إن الله لا يحب المفسدين اللهم ظلم بلون فوي عسك بلون فوي دك ظلم فوي فوي وابتغي فيما أتاك الله الدار الآخرة ما في وقت قانوني الله سبحانه وتعالى ولا تنسى نصيبك من الدنيا أنا أدعي الناس أنا أدعي الناس àmọ́ wọ́n á sí wọ́n á máa sí dáadáa o wọ́n á sí wọ́n wọ́n ilẹ̀ kan sí máa ṣe ọ̀rọ̀ àti wọ́n wà ní ìgbàgbọ́ ilẹ̀ jẹ́ o ìnàlára yóò ṣe mọ̀ sí ilẹ̀ ọlọ́run